ètò ojúmọ́ rẹ ló ń tẹ̀síwájú olúwàfẹ̀yìkẹ́mi yín náà ni èmi àti ẹni tí ó ń gbé ìwé ìròyìn integrity reporters jáde ọ̀gbẹ́ni adéwálé ògúnníran àwọn ni àlejò mi láàárọ̀ yìí lórí ètò ojúmọ́ rẹ à ń wo ọjọ́ iwájú kí ni ojúṣe àwọn oníròyìn tó alàgbà ògúnníran àwọn ìṣòro wo òun ni ó ń kojú àwọn oníròyìn báyìí báyìí báyìí. ìṣòro pọ̀ ẹ ṣáà wò ó. wọ́n gbọ́dọ̀ ní security. ìyẹn ààbò. kò sí ààbò fún oníròyìn. kò sí ààbò fún oníròyìn. ẹ wo jẹun fún àwọn oníròyìn ní ìdìbò tó kọjá yìí. Hmm. kò lè ṣe insurance. kò sí ètò adójútòfò. adójútòfò kò lè dá tó. Hmm. nílùú tí wọ́n ti lajú jù wá lọ ìgbúrú nǹkan bẹ́ẹ̀ ló wà. Hmm. bóyá àwọn oníwèé kan nílùú kan àmì ní èkó yìí wọ́n kidnap kan lára àwọn oníròyìn wọ́n pa ìkan lára àwọn oníròyìn ní nǹkan kan ṣẹlẹ̀ ní Kano bomb blast Boko Haram eh, ẹ gbogbo tó ṣẹlẹ̀ kò sí ààbò tó tó ìṣòro tó ń dojúkọ lórí ó pọ̀ rẹpẹtẹ hmm, kò sí kò sí kò sí kò sí kò sí iṣẹ́ tí ò ní wàhálà àti tiẹ̀ o mm. àmọ́ ẹ tún wò sálárì. ètò owó oṣù owó oṣù lọ déédéé. bí ṣe ń ṣiṣẹ́ tó ọ̀gá ẹ̀ lè pè ẹ́ síbi tó ti ń sùn ẹ́ ẹ́ tó ẹ lè pè ẹ́ láti ṣe kankan náà náà ò lè sọ pé òun lọ. bóyá pé iṣẹ́ tó o gbà ni tó o ti sáìn fún. Hmm. ọjọ́ kan wà tí n sọ fún yín pé January one tí everybody ń jẹ ẹnu sọ bá mi so bó ṣe pọ̀ lọ nìyẹn. ọ̀pọ̀ tẹ máa ń sọ wọn ní kò sí bí imú alágbàro ṣe lè gùn tó ẹni tó gbéṣẹ́ fún òun ni ọ̀gá rẹ̀ pé ọ̀pọ̀ oníròyìn fẹ́ ṣiṣẹ́ wọn lákàkì ṣùgbọ́n gbà ń bá múròyìn dé tí mo bá ní à mi ni déwálé o ò lè gbéròyìn eléyìí o tí mo múròyìn míì wá lọ́la tán ní à mi ni fẹ́mi ò lè gbéròyìn yìí o wípé ilé ìgan máa ń bu omi tútù sí àwọn oníròyìn tí wọ́n fẹ́ ṣiṣẹ́ takuntakun kó máa ń bu omi tútù sí wọn lọ́kàn ṣé bẹ́ẹ̀ ló rí. kò rí bẹ́ẹ̀ hmm. kò rí bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ mọ̀ wípé tí oníròyìn bá jẹ́ oníròyìn tòótọ́ pé àwọn òwe ìròyìn aládàáni o tó dẹ̀ mọ nǹkan tó ń ṣe hmm. tó bá jọ kò sẹ́ni tí ò lè ẹ mọ̀ pé èèyàn dá wà láyé oníkálukú ló léèyàn títí ẹ̀ àmọ́ tí story bá wà nǹkan báyìí ẹ láti lọ cross check ìwé à ah, kẹlẹ ọtún gbé lọ ìwà gbọkẹ o wọn ní àti ìfẹyẹ kẹmi o gẹ́gẹ́ bí àpẹẹrẹ ni o ọmọ twelve lẹbi o ti ń gbọ́n gbòòrò à ah, story rẹ̀ jẹ́ mọ́ ń wò lórí gbogbo àgbáyé ní ọmọ twelve. ẹlẹ́dẹ̀ mi. mo fẹ́ mo gbọ́dọ̀ kọ́ bí ẹ̀yin náà lérè pé ah, ẹ jọ àǹtí nǹkan báyìí la gbọ́n pa yín o hmm. ẹ confirm ẹ ìtọ́jú òótọ́ ẹ sọ hmm. òótọ́ jọrọ olówó tó pé olówó kan wà nílùú yìí ní àwọn ní sítórì yá nítorí òótọ́ nínú sítórì ẹ sọ yìí ojú òótọ́ hmm. àwọn èèyàn wa máa ń gbàgbé kankan wípé oníròyìn à ń sọ onídàájọ́ tàbí wọ́n lè kọ we put you into the court of public opinion ẹ jẹ́ káwọn èèyàn tó ń kà á káwọn dájọ́ fúnra wọn. káwọn dájọ́ fúnra wọn. Hmm. ok kápẹ́rì bọ̀tà mi lọ sí tansi ọ̀dẹ̀ mo sórí wa sẹ́kẹ̀ mi ọ jẹ́ ni tí mo mọ̀ right ó náà ó gbọ́dọ̀ sọ títí ẹ̀ náà ẹ̀ kà lè gbé àsọ̀rọ̀ social media ṣe àìkàn sọ oríṣiríṣi kan ẹ̀ ti gbọ́ látọ̀dọ̀ other side pé hmm. kẹ̀ balance story is àwọn olùkọ́ bẹ́ẹ̀ yẹn ọ̀dà but but in the course of pé ká gbọ́ ní other side àyà wọ́n ti fẹ́ pa story yẹn nìyẹn kinní kan. ká máa dúnkòkò mú níròyìn ìyún kọ́ bẹ́ẹ̀ báyìí gbé jáde tí mi ì bá ti iléeṣẹ́ yín pa kán fi kán fi pàtàn ní orílẹ̀-èdè yìí kẹ́ ẹ pè mí ní ọmọ àlè ìyún náà kọ́ ìyàlẹ̀ lásán lásán ni. àfẹ́ hmm. a story? pè eh, lẹ́jọ́. court dáa sọ pé ká máa gbé story tí ò jẹ́ òótọ́ nìyẹn kóòtù wà bẹ́ẹ̀ náà kí ni kóòtù dẹ́wà fún kí wọ́n wo. ọ̀tún sósì. ọ̀tún sósì ni tẹ́ẹ̀ bá ti mọ̀ dáṣọ àyè pé àwọn oníròyìn wọ́n gbọ́dọ̀ gbé ìròyìn lójú òótọ́ wọ́n dẹ̀ balance ẹ̀ hmm. wọ́n ò sì gbè síbì kankan. Hmm. tó bá ti rẹ̀ fẹ́fẹ́ lọ kóòtù ẹ̀já pàdé kóòtù ẹ̀jẹ̀ tí wọ́n ti sọ fún yín o wọ́n hmm. tó máa ń lẹ́nu o ẹ̀ má wà gbàgbé wọn tó lè wá bẹ́ẹ̀ lẹ́yìn o ó o. ẹ̀yẹ̀ náà mo fẹ́ lọ ọ̀pọ̀ ní pé àwọn oníròyìn o ẹ ti rí i pé lóòótọ́ ẹ Fèyíkẹ́mi ó jẹ́ran gbé lọ́jà o ẹ wá bá ní Fèyíkẹ́mi o tó o bá fẹ́ ká gbé ìròyìn ẹ jáde pé o jẹ́ran gbé lọ́jà o fún wa ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó pé ká tún máa ṣe bí ẹni bí ẹni fẹ́ máa fi dúkokò mọ́ni fi gba owó táwọn olóyìnbó ń pè ní blackmailing. àwọn yẹn ń ṣoníròyìn wọ́n lọ́pọ̀ ẹ̀yin oníròyìn a máa ṣe. tó lè dárúkọ nìkan fún mi tó mọ̀. èmi ò wọ́n lọ́pọ̀ yín. ẹ máa ń tàṣọ náà nígbẹ́ ẹ máa gbọ́ wọn ni wọn ni. òbí yín ni pé wọ́n náà oníròyìn a máa ṣe pé bẹ́ẹ̀ bá yẹn. ṣe rí àwọn tẹ lọ báyẹn gan wọn lè blackmail yín. Hmm. ṣe get wọn ti mọ̀ pé wọ́n ṣe kínní. ẹ̀yin tẹ̀ níyì ẹ fẹ́ balance story wọn lè blackmail yín ó yí story láti ṣe náà hmm. dáadẹ́ ni àfẹ́ dárúkọ lórí bíbá yìí hmm. ṣebí ìtọ́sẹ̀lẹ̀ dábàá dọ́dọ̀ yín tẹ́ bá jẹ́ òótọ́ ẹ sọ tó bá jẹ́ tó jẹ́ náà. tẹ́ bá ní kò sóòótọ́ tẹ́ bá tún lọ gbé jáde. èyí tí wọ́n ní kò sóòótọ́ ẹ fi síbẹ̀ náà ni. pé wọ́n ní irọ́ ni o wọ́n ní irọ́ ni o abẹ́ni báyìí sọ̀rọ̀ ó lè sọ ẹni tó yẹ kàn sọ́dọ̀ ní irọ́ ni o kò rí bẹ́ẹ̀ o. so àbí. ọ̀rọ̀ brown envelope ńkọ́. let me tell you something. wọ́n kàn máa pariwo brown envelope brown. gbóni brown envelope ẹgbẹ́ nìkan kan dé níbi. Hmm. kò sí i ẹ jẹ́ ká sọ tọrọ fúnra wa. ẹ ìròyìn jáde o ẹ dákun yìí o àbí mo fẹ́ kẹ bá ń gbé ìròyìn kí ayé gbọ́kànrún mọ̀ ẹ tún gbowó lé e lórí. ẹ má ẹ má ṣe ẹ má jẹ́ ká ṣe mistake èmi ẹ mò ń ṣàlàyé ẹ má jẹ́ tẹ bá bá mi sìn pé ah mo fẹ́ kẹ bá mi gbé ìròyìn ẹ fẹ́ advertisement nìyẹn ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ mo láti owó náà la fi ń ṣe gbogbo tá náà a ní rate ní tí n bá rí story tá a fẹ́ kọ gangan fún pépà wa ó yàtọ̀ sí pé ẹ̀yin working ẹ wò kàn wá dà mo fẹ́ kẹ́ bá mi lo kíní yìí o mo fẹ́ kẹ́ ẹ ó eh, eh, lè má jẹ́ story ó lè já báyìí à máa bí nìyí o sáà ní survive ni hmm. agbọ́dọ̀ ọ̀rọ̀ survivor yìí náà ni mo wá fẹ́ sọ ọ̀pọ̀ ń sọ pé hmm, ìwé ìròyìn onípépà tá à ń gbé kiri bóyá ló máa lọ́jọ́ iwájú ẹ gbọ́ ṣé ìwé ìròyìn kò lọ́jọ́ iwájú. ọlọ́jọ́ iwájú tó pọ̀. ẹ ṣáà wò. mi fara mi kí ló dé òfin ní lọ́jọ́ iwájú wípé ìyà tó bá yá àwọn èèyàn ní kápẹ́pà mọ́. ibi tí wọ́n ti gbé ẹ̀rọ ayárabíàṣá wa ṣé pépà wọn ò ṣe pépà ń bẹ̀ mọ́. àwọn ló ń pa lára pọ̀pọ̀lọpọ̀ tí tí kò gbá lé. anyway ìrírí lóòótọ́ lóòótọ́ kò sí bí òṣèlú nípa lára ibi tí àti wàá máa yọ èèpo kúrò nínú àlìkámọ́ nìyẹn ẹni tó wá ń ṣiṣẹ́ tiẹ̀ dáadáa bó ṣe ṣe àpá èèyàn wa nílùú yìí wọ́n láìkì nǹkan tó máa ń rí tó máa ń. bẹ́ẹ̀ni. up to bá a ṣe ń sọ̀rọ̀ èèyàn mẹ́rin ló wọ orí ẹ̀rọ ayárabíàṣá hmm. lójúmọ́ lọ́rọ̀ sẹ́yìn pé nǹkan máa ń ní economic power sẹ́yìn mẹ́rin àwọn tó lówó láti fi ra pépà ìgbà mélòó ni wọ́n fi ráàyè láti máa wọ net lọ sí àwọn lọ sórí ẹ̀rọ ayárabíàṣá àmọ́ ìtẹ́ bá ṣe sí pépà yẹn akọ́tọ̀ àtọ́tún appreciate tẹ́ bá ti ṣe dáadáa tó tó pọ̀ rẹpẹtẹ hmm. mo faramọ́ wípé ẹ̀rọ ayárabíàṣá náà ó ń fara but ayárabíàṣá náà owó náà ní ọ̀nà sí o hmm. kò jẹ́ pé ọkàn bọ̀bẹ̀ lásán hmm. ẹ̀kọ́ oríṣiríṣi nǹkan lẹ́ máa lẹ́ máa ṣe ẹ̀rọ airtime thousands of naira yẹn náà ń bá lọ but àwọn èèyàn ń rí i kí ni age grade àwọn tó ń rí i àwọn olè dẹ̀fẹ́ àwọn olè tájẹ́tẹ́ ọjọ́ yín so many oríṣiríṣi nǹkan ló wọnú ara wọn iṣẹ́ gidi ni kò ń ṣe iṣẹ́ kékeré. alàgbà adéwálé ògúnníran ẹ̀ṣẹ̀ ohun ẹ̀kọ́ àtótónu látàárọ̀ kí ni ọjọ́ iwájú iṣẹ́ oníròyìn ṣe wá rí báyìí pẹ̀lú gbogbo tẹ́ ẹ lálẹ́ ṣọjọ́ iwájú sì wà fún iṣẹ́ yìí. tá a bá ṣe bó ṣe yẹ ká ṣe á rí bó ṣe yẹ ká ṣe. that's what they call professionalism. Hmm. ọjọ́ iwájú oníròyìn ó sì dáa gan-an nǹkan tó wò lọ́kàn ara mi pé àti ètí ìdìbò tó yẹ ká dé. ibo ló yẹ ká dé. a tún lọ gan lọ́nà tó dáa ni tẹ bá wo wájú bí ọmọ tá a ṣẹ̀bí lé nìyí sí ṣàbí ọmọ dàgbà ni ọmọ dàgbà ni èmi sì fi lọ́kàn ara mi pé àṣẹ tó ń dàgbà ni àṣẹ ń dàgbà àṣẹ ń grow àṣẹ ń dàgbà ni if you go to the advanced uh, country ẹ ẹ dìbò tí wọ́n dé báwo tẹ̀ tí dèbí àtọ́wọ́ so ọjọ́ wa tó pọ̀ rẹ ọjọ́ wa tó ọjọ́ iwájú wa sì dáa gan ni àmọ́ a ní láti ṣe dáadáa. Hmm. kí ìjọba kó máa dúnkòkò mọ́ àwọn oníròyìn ìròyìn tẹgbẹ́ yìí o ẹgbẹ́ ìròyìn nípa ìpínlẹ̀ kan o àbí nípa gómìnà kan o àbí nípa ààrẹ orílẹ̀-èdè o àbí nípa àwọn ológun orílẹ̀-èdè o ìròyìn yóò díẹ̀ káàtó o ká máa ti lé ìwé ìròyìn pa ká máa lọ kó àwọn oníròyìn sátìmọ́lé báwo lè lè ṣeré lójú yín ẹ jẹ́ ká lọ sí ilé agbára tí a bá padà dé ọ̀gbẹ́ni Wálé Ògúnníran integrity reporters ló máa ṣàlàyé sí wájú sí lórí ètò Ojúmọ́ Ire.